لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام والأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فهم ولا أبا أترى عليكم إكياتي إكيفون أسواجوا وقوى نبي محمد صلى الله عليه وسلم kọ́lọ́hún kó bá ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàábì ànábì àti gbogbo àwọn mòmìnì lọ́kùnrin lóbìnrin tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti ní bó ti yẹ bẹ́ẹ̀ lọ́hùn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba náà kó kárí àwa náà pẹ̀lú ògùn ọlọ́run ọba bẹ̀rẹ̀ hadithu ẹlẹ́ẹ̀karùn-ún nínú tíra jamiu al-ulum al-hikam. al ulum للإمام آه، ابن رجب الحنبلي رحمه الله رحمة واسعة قال عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعربه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم حديث ìtí Ibn Rajab bó dápọ̀ yìí náà ni hadith ẹlẹ́ ìkarùnbá ti sọ ọ̀kan lára àwọn àgbà sahabi torúkọ rẹ̀ ń jẹ́ An-Nu'man bin Bashir radiyallahu ta'ala anhuma torí pé àwọn méjèèjì àti nọ̀mánù àti bàbá rẹ̀ tí ṣe bàṣírù sọ̀hábí ni àwọn méjèèjì kọ́lọ́n kó kó sàlékún ìkẹ́ rẹ̀ fún àti gbogbo àwọn sàbí àdìmọ̀ sọ̀lọ́n sọ̀lọ́n tó kù náà. qal sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam olóńgbọ́ fúnra ara òun kì í ṣe wípé ẹnìkan ló gbọ́ ló fún un pàpà àti sọ níwájú wípé lára àwọn ọ̀nà táwọn aládìí tó fi máa ń gírèdì hadith òun náà ni ká wo ẹni tó gba hadith ń wá bó o ní ìpìlẹ̀ rẹ̀ tó gbọ́ gangan ni àbí wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ fún ara rẹ̀ àbí ó gbọ́ látọ̀dẹ̀ ni tó gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà àwọn yìí tí tó tó wà akọ́wájú òun náà ni pé wọ́n ọba mi sọ̀rọ̀ ìní pé kì í ṣe wípé ó wà níbi kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ló gbọ́ ọkọ́ wọ́n á dájú ọ̀rọ̀ ọkọ gangan tó eléyìí من أعلى درجات الثقة هنا سماع أبي أخبرني وفمني ولون باي nínú ẹ̀ náà nílẹ̀ yàn eléyìí nísàwá kan sẹ̀mẹ́ǹtù mo gbọ́ tí ń wí so yálà o lè má jẹ́ kó wọ́n ọ̀hún gangan náà dájọ́ ọ̀rọ̀ kọ́ wọ́n lè má dájọ́ ọ̀rọ̀ kọ́ ẹlòmíì kó ń ká wà mí kó máa gbọ́ ó sáà tẹ̀ wà mí ò gbọ́ lára àwọn aládàrájà ti náà ni ni wọ́n máa ń ní pọ̀ ń fetí ara òun gbọ́ tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam báyìí pé ní innal halala bayyin ẹ̀rí gbogbo tí ń bá ń jẹ́ ẹ̀tọ́ ní tó fojú hàn ni bákan náà lódì kejì rẹ̀ wà iná al-haram bayyinun èèwọ̀ náà òun náà fojú hàn wà baynahuma umuru mushtabihat láàrin àwọn méjèèjì yìí àwọn kan wá ń bẹ umurun àwọn yìí tó pọ̀ halalu ń tiẹ̀ òun ó mọ̀ níwọ̀nba haramu náà mọ̀ níwọ̀nba àmọ́ àwọn tó wáyé pé ní tó pọ̀ nù wọn umurun àwọn kan bẹ tó ẹpẹ́ wọn pọ̀lọ̀ jàrá mustabihat tó ẹpẹ́ ní ìṣesí wọn ò clear ìdájọ́ wọn kò clear la ya'lamuhunna kathirun minan nas kì í ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ wọ́n àwọn tí wọ́n mọ̀ rú àwọn nǹkan báyìí wọ́n kéré ló ń kà àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní tó bá wá rí bẹ́ẹ̀ kí ni kílọ̀nà àbáyọ ẹni tí ò bá mọ̀ kí ló yẹ kóhun ó ṣe ànábì ní sallallahu alaihi wasallam ẹni tó bá wá sọ́ra fúnra àwọn kan tí tí tó rú lójú fàkọ̀dé sábàrà àlèdè ní ìwàẹ́rẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti gbé ẹ̀sìn rẹ̀ ó ti gbé jìnà sí ààyè ó ti gbé jìnà sí ìkábùkù bá ni kódà kìí ṣe ẹ̀sìn rẹ̀ nìkan ẹ̀rìndò rẹ̀ gangan gangan ìjọmọlúàbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti mójútó ó sì ti gbé e sá. qal wa man waqa amẹ́ni tí ò bá wá tí ò bìkítà tí ò kò ńlá kò kọ̀kan anábìsọ̀ sáwọn ẹ pé ní wákà fil haram irú ẹni bẹ́ẹ̀ èyí tí ó padà lédè sí inú méjèèjì tàkọ́kọ́ tó hàn haram ni ó bọ́ sí amẹ́ni tí tó bá tó bá ṣe tó bá ṣe tẹ́kọ́ ṣubuhat tó yẹ pé ní àyíbá àmà ó àbámọ̀ ni ìyóhun anábìsọ̀ sáwọn sọ wípé ní òun rìsọ́ọ̀tì sí halal but ó kéré jù ó kéré jù yóò wà nínú ọ̀nà kan tó yẹ pé ní at least yóò máa yẹ pé nítọ̀ tóun bá tẹ ẹ̀gbẹ́ ládá òun ò sì ní gbẹ̀sẹ̀ àmọ́ ẹni tó yẹ pé ní n ti ń ro lójú kò tiẹ̀ bí kẹta ó ń sọ ó kàn ń lọ ní tiẹ̀ ni n tó súnmọ́ ni wípé kó ṣiṣẹ́ kó wà kó àṣẹnu haram kó bọ́ sínú nǹkan tọ́lọ́ wọn bá ṣe ní èèwọ̀ sallallahu alaihi wasallam anábìwá mú àpèjúwe wa olùkọ́ àgbà sallallahu alaihi wasallam kó lè bá àtètè yé tá à ń sọ kó lè bá yé àwọn èèyàn náà tọ̀nà pé ní àpèjúwe tó ń sọ fún yín kàrọ́ọ̀ín yẹ́rọ hawla al-hima gẹ́gẹ́ bí ẹni tí ń dáná jẹ yálà òun ló lẹ́ran ni àbá wọn kò fún kó bá wọn dá wọn wá sọ pé ní a boundary ní o gẹ́gẹ́ bí reservation center táwa náà ní reservation area pé inú igbó yìí gbó ọba ni ẹnìkan ò gbọdọ̀ débẹ̀ yẹ́rọ hawla al-hima òun wá ń ibi tí igbó ọba táníkéyàn má dé òun ètè tí ibẹ̀ gẹ́rẹ́ báyìí tí wọ́n ní tí ń da màálù àbí ní tí ń da ẹran rẹ̀ pé wa yóò ṣàkó àyẹ tààfẹ ó ṣe é ṣe ní tó ni pé kó ṣèṣì wọnú ọgbà wọn ní tó yẹ kó ṣe ni pé nígbà tó ti máa bá ọba kó wá sí kó jìnà sí ìtakọ̀ tí n bá tí n bá kó kó tí tí tí súnmọ́ kò ní dénú rẹ̀ àmọ́ ò wá ṣe yìí hàn ó súnmọ́ pẹ́kípẹ́kí tó àdókòrò sára ni pé ni yóò ṣàkó ntọ́ súnmọ́ jù ni pé yẹrìtà àfi yóò padà dípẹ́ àwọn ẹran rẹ̀ wọ́n bọ̀ sínú wọ́n bọ̀ sínú okòwò anábìyàn sọ̀rọ̀ sálà wọ́n pé ni kí ni ó máa múyàn lẹ́yìn téèyàn fi kọ̀ǹtóró téèyàn lè fi ṣe pé ah, ẹ̀gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ ọmọlúwàbí mi sá ẹ jẹ́ kí n gbé ẹ̀sìn mi sá kí ni ó kí ni ó encourage èèyàn kí ni ó jẹ́ ìjánu èèyàn kí ni ó kó èèyàn níjánu débẹ̀ nígbà tó àwọn ẹ̀pẹ́ ní àlà ok kọ́tọ́ kan eléyìí nígbà tó ní àlà wà ní ilé kó lè málàkì ní hímà gbogbo lọ́balọ́ba gbogbo onípò gbogbo ọlọ́lá ọlọ́lá náà ni wọ́n ní ọgbà wọn tó àwọn ẹ̀pẹ́ ní wọ́n ní pé ẹ̀mí alágbájá bàbá alágbájá ilẹ̀ wọn débì gbogbo málàkì gbogbo lọ́balọ́ba lọ́balọ́ba ó lè túmọ̀ sí àbí gbogbo málàkì gbogbo ẹni tó ní control ni pé tó control ownership kìíní kan bóyá ilẹ̀ ni bóyá mọ́tò ni bóyá wá ni bóyá ẹ̀yìn ni òun náà yóò ní hímà ni pé yóò ní àlágbá kìíní yìí títí mi ni. Ah, yorùbá wọn sọ pé ní oko níjẹ́ tó bá tọmọ kó má làálàá sòun lẹ́yìn kọ́mọ ẹ̀kọ́ ẹ̀ pé léyìí tèmi ni. ànàmì ni bó ṣe wá rí gẹ́lẹ́ níbi tọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ pé ní nǹkan Mr. A Mr. B ò gbọdọ̀ débẹ̀ kọ́dà nínú òfin àwọn ilé ìbò gan-an àwọn náà ní pé àwọn náà nírú ẹ̀ níbẹ̀ wọ́n máa ń pè ní trespass to either to person àbí to chattel tó bá ti lè wọnú ẹ̀ ó ń tọ̀hún dára so it's actionable ó ti wá rí wọn nítorí ọ̀tá ó ti wá rí lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ ọlọ́run bá alá wa inna himallahi maharimuhu gẹ́gẹ́ bá a sì máa pé ní ilẹ̀ tó láti ẹ̀rí láti ilẹ̀ tó bẹ̀rẹ̀ láti ibi orígun yìí títí dé orígun tọ̀hún àwọn ìdílé lágbájá lónìí tó bá ti kú ń bẹ ìdílé ìlàkàtàgbè lónìí tí a ti mọ òun àníṣòro sọlá wọn pé ní hímọ Ọlọ́run ọba ọgọ Ọlọ́run tánàbí ń pàlọ rẹ fún alátàárọ pé ẹ bíyàn bá ń dara jẹ lẹ́gbẹ̀ẹ́ létí bèbè ẹ ọgbà kan yóò padà kó bẹ́ẹ̀ anabi ni mahari musala ọsàlà ntọ́lọ́wọ́n ṣe tọ́lọ́wọ́n ṣe léèwọ̀ fún wa ni mahari mọ tó ṣe léèwọ̀ fún wa ó sọ wáyé pé ní inal halal bayyinun inal àwọn tó jẹ́ wọ̀ náà àwọn yìí hàn sẹ́ráhàn tó hàn gẹ́gẹ́ bí ọgbà ìlú ni ọgbà ìdílé ni ọgbà aládàáni ni bó ṣe hàn bẹ́ẹ̀ náà ni maharimu ọlọ́run ọba náà hàn ànábì náà pé má dé bí ọlọ́run ọba nù gẹ́gẹ́ báwọn yìí náà ṣe ní má dé bẹ́ẹ̀ ànábì fẹ́ sọ fún ayé pé sọlọ́run asálàm kí ni ó máa kó ni níjànú téèyàn ó fi mọ̀ wípé ní à ń tó yẹ kí n ṣe hàlálù ni haramu ìgbọ̀dọ̀ débẹ̀ pàmbélé ó sì yẹ kí n gbé ẹ̀sìn mi sá ó yẹ kí n gbé ọmọlúàbí mi sá fáwọn èyí tí ò kílẹ̀ àtó anábì sọ̀rọ̀ sáwọn sọ pé ní àlà ìnà fìlìjásá dì mọ́ bùrà mo bí gàkan bá ṣe ẹran kan bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdìsọ Ibn Mas'ud lẹ́fún nítorí rí fásin anábì sọ̀rọ̀ sáwọn sọ pé ní ìdá sọ́là hátí sọ́là àlìjásá dì tí bá ṣe ẹran tó bá ti dáa tó lálàáfíà tó sound dáadáa gbogbo ara ni ó dáa yóò lálàáfíà lódì kejì náà ìdá fásadátì fásadà jásádù kúlù ara náà ó bàjẹ́ pátápátá ànábì ní àlá wàyí àlùkàlù ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí í ṣe ẹ́ńjìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni látara ìlọ́lọ́tì ní ká máa sẹ̀mí òun ni ń pọ́ǹpù gbogbo nǹkan tá à ń ṣe wọn ní transmit à ń gbọ́rọ̀ ni à ń sọ̀rọ̀ ni à ń develop ni tọ́lẹ̀bù yìí ni ìtọ́lọ̀nba ni kò ṣiṣẹ́ dáadáa ara náà lálàáfíà èyí tó bá wíìkì ara náà wíìkì àwọn àfàgbà tó wá ń sọ hadithu yìí a rí pé hadithu fẹ́ ó kó oríṣiríṣi nǹkan bíi mẹ́rin àbí márùn-ún sínú sallallahu alaihi wasallam kò wá sí ẹni tí ní gbogbo tí ń jẹ́ discipline ìmọ̀láyé nú àwọn hadithu yìí ó kéré ẹni tí ẹni tí ò ní rí tiẹ̀ mú níbẹ̀ àwọn medical doctor wọn ò retí wọn mú ń bẹ àwọn bricklayer wọn ò retí wọn mú bẹ mẹkáníìkì wọn ò retí wọn mú bẹ contractor yóò retí ẹ mú ń bẹ kódà àwọn olùkọ́ni gbogbo tí ń jẹ́ àwọn olùkọ́ni olùkọ́ni primary school ni olùkọ́ni ní secondary school ni olùkọ́ni ní university gbogbo bí bá ti ń kọ́ yẹn yóò retí ẹ mú ń bẹ àwọn adájọ́ wọn ò retí wọn kò sẹ́ni tó kódà olórí ilé ọ̀gá ilé ọ̀gá àlùkò yẹn tó nínú àdéhùn yìí lára ìtòfà tí Ibn Rajab tó fi pètèrà yìí ni pé jamiu náà lọ́mọ alhikam ó mú látara hadith anabi kan sọlọ́dọ̀ sọ́nà sọ́dọ̀ pé ní òtítù jawami alkalim ọlọ́run fún anabi sọ̀rọ̀ sọ́lá ní àwọn gbólóhùn kan tá a lè pè ní pregnant sentence àbí pregnant words òpè tí èèyàn bá sọ gbólóhùn kan náà ni but èyí sá máa tu tu tu tu tu tu tu ọ̀nà ẹ̀ hadith ẹ̀ kan yìí lánàá kò sẹ́ni tí ò lè rí títí ẹ̀ mú níbẹ̀ kúkúrú ìtú ní kúkúrú rẹ̀ nù tàbátà ní ká máa bẹ̀rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé a rí wípé ní gbogbo tí ń dẹ́ tí ń jẹ́ ìdájọ́ anúsọ̀rọ̀ sálà ń pín sí mẹ́ta halalun bayyinun sọ pé ní ó kílà pé eléyìí tó hàn ní àwọn afáwa mú àpèjúwe wa gbogbo alamọ̀ yìí sì pé kódà tí ò lẹ́sìn ẹ pé ní kò kò kò ṣe la ilaha illallah ọ̀tọ̀ máa pé ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn níwọ̀n ní ká máa yí pé ní kéèyàn bá parọ́ ọ̀dà gbogbo ní gbogbo ẹni tó bá ní ẹ nature tó sì wà tí ò tí wà corrupted máa àti wá gbọ́ ká máa parọ́ kò kéèyàn máa já nǹkan oní nǹkan gbà ok haram là ń bọ́ sí i halalu kéèyàn sọ òdodo wà láwọn pé ní àti àgbọ̀ pé gbogbo òdodo ni lásà máa sọ. So ká ṣe dáadáa ká ṣe rere gbogbo eléyìí òun àwọn tí ẹnì kọ̀ọ̀kan mọ̀ kódà ká tó máa ti sọ̀rọ̀ ẹ̀sìn òun ni kò sásà tí ò mọ tí ò mọ eléyìí òun káwọn tó gbé àdébísọ̀ lọ sálàndì lójíṣẹ́ àwọn ará maka n ta ń pè ní pé asọ́díkùlù wàdùl amin asọ́díkù tó bá sọ̀rọ̀ ẹgbẹ́ sì bá nu sọ́díkùlù wàdì tó bá báyìí sàdéhùn bẹ́ẹ̀ sì bá nu aminu ẹni tó yẹ pé ní ìfọkàntán rẹ̀ ó tayọ wípé ní à ẹ má bínú bùkátà làlóró ló dé bá mi ń bẹ̀ làlóró òde bá ní sọ̀rọ̀ sálàm kó wá lo nǹkan ó ní nǹkan yálà kó tó di kí sálàmù tó dé ni ẹ̀bí lẹ́yìn ìgbà tí sálàmù dé tán ìtafẹ́ gbà ń bẹ̀ ni pé ni àwọn ará maka náà tí wọn gbà náà tán fi ń pa náà ní àmínú yìí ẹ̀sìn ìsìlámù ò tí ì dé o àmọ́ àná mọ̀nà fẹ́ tẹ́ra àwọn inú àdámọ́ ọmọ ìdí nìyẹn pé ní kéèyàn sòdodo kó ní àfọkàntán tó dáa ní halalu ni so ìgbà tí ìsìlámù wá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n ń ṣe ìsìlámù wá àpúròfù ẹ̀ islam kan tó wá sọ àwọn kan tó yẹ pé ní eléyìí iná halálò lónà tẹ bá ṣe ó dáa so làwọn afá máa ń fi pin sọ́nà méjèèjì pé ní àwọn tó yẹ pé ní mustalahatun rufiwa ó wà tó yẹ pé ní àwọn tó yẹ pé ní norms ni wọ́n tó yẹ pé àṣà ìlú àwọn náà sọ di terminology tá à ń lò gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ̀dẹ́ ènìyàn olódodo ni ó ṣe fọkàn tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bẹ́ẹ̀ náà ni nínú ìdílárúwá nínú ṣẹ̀ríà náà so àwọn tó ń jẹ́ halalu wọn kàn fojú hàn ní òdì kejì àwọn tó ń jẹ́ haramu àwọn náà fojú hàn haramu eh, halalu títí ẹ̀ òun gbólóhùn á ti ń lò bí fọ́ pé islam náà tó dé bẹ́ẹ̀ náà ni haramu náà àwọn ní nǹkan tí wọ́n ń pè ní haramu ètò ma haramu ní èdè lárúbáwá òun ni n tó jẹ́ èèwọ̀ àwọn náà ń lò tí wọ́n bá wọnú wọn àwọn poems tí wọ́n kọ nínú èdè lárúbáwá àwọn orin tá a kọ ní àsìkò jà ìléyà a rí ní àpòrò oríṣiríṣi àbí ń lo haramu àmọ́ táwọn ń lo haramu sí ó ní ó fẹ́ dà gẹ́gẹ́ bí ti Yorùbá ń pè ní èèwọ̀ èèwọ̀ lọ́dọ̀ Yorùbá pọ̀ tábà ní pé èèwọ̀ ni nǹkan kò túmọ̀ sí wípé ǹtẹ́ ìgbọ́dọ̀ má ṣe but ntí máa sábà túmọ̀ sí púpọ̀ òní ti ń pani láti pé èèwọ̀ ntó túmọ̀ sí lédè Yorùbá ni ìwọ kò tí yàn bá ṣe é so ó ṣe ṣe kó kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní èdè lárúbáwá náà torí àwọn lárúbáwá wọn ò ní tán pè ní haramu pé má ṣe léyìí kò tọ́ kò àwọn òun ò gbà bẹ́ẹ̀ so wọ́n gbà pé ní game of chance ni ààrẹ náà ní tọ́lọ́run ṣe ìkáyọ̀ nù fún wa kó yẹ pé ní kọ́ọ́lù iná màlìbẹ́ omi fòlò rìbá kí ni yàtọ̀ láàrin kátàjà kí sì yàtọ̀ láàrin kí yáyàn lówó kí kóhùn yáyàn lówó kó fi kó èlé lórí ẹ̀ so ìkíní kejì náà ń padà ń yield profit ni so profit náà méjèèjì so lọ́dọ̀ àwọn àwọn òrí nǹkan tó burú níbẹ̀ wọn ò rí láburú wípé ní ẹni tó sunkún wá báyàn kóun fẹ́ yáwó kò sẹ́ni tí ó tí ó sunkún lè báyàn kóun fẹ́ yáwó táyà ní pé owó tó yà yìí yóò fèlè kún tí wà ní kóun farama tí èyí bá ṣe wípé ní bùkátà yòbọ́ ni pé ojú pọ́n nígbèsè ó dá ọ̀la òbí làlá náà ló mọ́ tán yìí gbàtí ń dọ̀la ó mà kóun ò lè rí lọ́la kó sáà tẹ̀rí nǹkan kan gbà ni so bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwọn Lárúbáwá náà àwọn náà ní náà ń pè ní haramu rìbá lọ́dọ̀ tí wọ́n halalu ni kódà zina nígbà náà halalu ni obìnrin ó lè máa máa kọ́ ẹ́ pé ní kọ́kọ́ ń to àwọn ọkùnrin bíi mẹ́fà àbí méje so kọ́ ni pé àwọn yìí ló ń rẹ́dà tí a tán dì sí tabasẹ́ yìí tabasẹ́ ìbáṣe nǹkan tí wọ́n ṣe tán tó bá padà bímọ yóò tún padà pa méjèèjì padà pé ṣé ẹ̀ ti jọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tó bó sọ àánú àdéhùn ìyá wa ń ṣá kọ́láti fàlà ahadó yunkiru minhu ẹnìkan kánú òní sọ pé ní kò rí bẹ́ẹ̀ gbogbo náà pé ní bẹ́ẹ̀ ni nínú wa mítínì òun ni ó wàá ṣe násìbù ọmọ pítọ̀ ẹ̀hó wà lọ ní kọ́ra kó má jọ ń kan sì ní kọ́ tó wọn wọ́n bá ti ń bímọ obìnrin tó pọ̀ wọ́n ní pé haram eléyìí òun èèwọ̀ inú nínú àṣà lárúbáwá láàfin níwájú ká máa pa ọmọbìnrin láàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eh, alharamu eh, ntaale eh, àrẹ́fù sí ni pé gbólóhùn tí wàá fẹ́ di wípé ní sẹ̀ríà gangan ló wá àdọ́pútù rẹ̀ ni pé ká ṣe nǹkan ni pé ah, èèwọ̀ yìí kọ́dà bí ò bá lè pààyàn gan má ṣe so sẹ̀ríà ló nìyún àmọ́ pé tó jẹ́ ìwọ ìwọ nínú sẹ̀ríà náà ẹni tí tó bá lè pa àyàn ìwọ ni àmọ́ àmì kan bí wọ́n pé tí ò bá lè pa àyàn so ọ̀nà yìí ṣe ń ṣe ìwọ. gẹ́gẹ́ oṣù àjọ àtúntò àánú de Lárúbáwá náà àwọn kan tó yẹ pé ní kì í kò lè pa àyàn kò sì lè ṣe nǹkan kan ọ̀tọ̀ ní oṣù pẹ̀lú àkídà wọn pẹ̀lú àdìọ́kà wọn lápòjú ẹnìsìn kan jagun nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin haramu eh, إن عند إن إن إن عدة الشهور عند الله 12 شهرا منها أربعة حرم طلباوي nínú àdámọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ló ní oṣù méjìlá nínú àwọn oṣù méjìlá yìí mẹ́rin nínú wọn oṣù èèwọ̀ ni kódà kí islam tó dín má sì máa máa nù muharramu àkọ́kọ́ kábẹ̀rẹ̀ láti dulqada dulhijja muharram àti rajab mẹ́ta ti tẹ̀léra wọn Rajabu dá dúró tiwọn nínú jàhílì àgbà kí Islam tó di agama yìí pé ní láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ jà níbẹ̀ ọ̀tá yìí pé ní tẹ́ bá jà níbẹ̀ wọ́n pé ní Láàtà àbí Uzza ni àwọn ọlọ́run ọba wọn yóò bẹ́ẹ̀ tọ̀hún jà tí wọ́n sọ yìí fi jà nù kèjé gbọ́bà àbáwọn àpọ́lọ̀ ló ṣe tó àṣà ìrú eléyìí nìsín ṣẹ̀rí àtọ́ bá sọ pé ní èèwọ̀ ni àwọn àpẹẹwò tí wọ́n bá sọ pé ní èèwọ̀ ni àníkà ṣùgbọ́n náà nǹkan tó pọ̀ tó tí wọ́n máa ń ṣe léèwọ̀ bọ̀tẹ́ bá kúrò àwọn yìí lọ́dọ̀ wọn á rí pọ̀pọ̀lọpọ̀ wọn ní tí wọn ò fẹ́ kí èèyàn ó ṣe wọn nípa èèwọ̀ ni tàbí ẹni tí ń fi igi lálẹ̀ wọn nípa èèwọ̀ ni àyẹ̀fẹ́ igi lálẹ̀ wọ́n ní pé èèwọ̀ ni àìfọṣọ lálẹ́ wọ́n ní pé èèwọ̀ ni àìgbálẹ̀ alẹ́ àìjọpẹ́lẹ́ náà ọ̀nà jẹun èèyàn gbọ́dọ̀ fọwọ́ sú èèyàn gbọ́dọ̀ fọwọ́ gba òjò iyo naam ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ yin wọlé ẹ̀ ṣeun so ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ àbíkáde pé tẹ̀yìn bá pa pẹ́pẹ́ yẹ yóò fi owó sí lẹ́nu tẹ̀yìn bá gbé odó yóò ó gbọ́dọ̀ sí nǹkan kan ẹ̀yin gbọ́dọ̀ sí so kéèyàn mọ́sọ̀ sínú dáàdì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń kàkàlẹ̀ yìí tí mo fẹ́ ká ṣe ni but ọmọ èdè ènìyàn náà àdámọ́ ọmọ èdè ènìyàn ni pé ní a nídìí nǹkan tó yẹ pé ní tó máa sáfà sí deterrent fún wa tó máa dẹ́rù bà wá so táwọn pé náà tọba ti tọba ti fọwọ́ ọwọ́ ọwọ́ gbọ́ òjò ọwọ́ rẹ̀ ó ká so ẹ̀rù rẹ̀ bá rà ọlọ́run mọ́ ìmọ̀jọ́ kọ́wọ́ ká tọba ti fọ́gi lálẹ̀ tẹ́sí bá lè balẹ̀ ìyá ó kú kò sẹ́ni tó kí ìyá ó kú so àtàwọn ọ̀pọ̀lọpọ̀ rú nǹkan bẹ́ẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ so Yorùbá fẹ́ kí ká má ṣàwọn nǹkan ọ̀gbà tó sì sí ẹ̀rí kàkà tó mú wáyé pé ní so àná fi àtàṣe mà bọ́sínú ṣẹ̀ríà àwọn ò ní ẹ̀rí so táàmù lọ́nà méjì ni pé ní gẹ́gẹ́ bí halal ṣe rí òun ẹnìkan kan ò lè declare nǹkan kan ní halal àfọlọ́wọn ọba bẹ́ẹ̀ gẹ́lẹ́ wá ní haramu náà èèyàn gbọ́dọ̀ declare nǹkan kan ní haramu àfi kọ́lápọ́lọ́wọn ló declare rẹ̀ wala taqifu ma laysa laka bi ilmu inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula nǹkan bá fẹnu wí yálẹ̀ rẹ̀ pé kìíní yìí ó tọ́ ni kìíní ò lẹ́rìí kìíní haramu ni ó lẹ́rìí ó wá dáa púpọ̀ ó dáa kéèyàn ó mistaken lè haramu ní halal dànkó mistaken lè pe halal ní no ó dáa kéèyàn mistaken lè halal ní haramu rà mùsùlùmí náà nàbí dànkó wá pe haramu ní halal la ó dáa kéèyàn pe haramu ní halal ju kó halal ní haramu lọ torí pé kéèyàn ó haramu nǹkan ó lágbára ju kéèyàn ó ṣe nǹkan ní ẹ̀tọ́ lọ huruma ọlọ́ọ̀ nìkan ló lé léyìn ẹni èyàn ò lè mọ̀ náà yàn èyàn ò lè prevent yàn kó kọ́ má ṣe nǹkan àbọ̀lọ́n so but pé tí àwọn aṣe mistake pé à ń tọ́ ṣe yìí yìí káwọn bóyá lápòjú ẹ̀ nísìnyí ẹni tí ò yẹ kó jẹun lọ́sàn-án wà jẹun lọ́sàn-án tọ́ ọlọ́wọ́ forí jìn ọ́ yìí òun sì ní dáa mọ́ ju kó wá sọ pé kíní kan tó yẹ kó ṣe tó yẹ pé ní halalu nípa yín pé ìwọ ni so àwọn àfáàmú eléyìí látara àdìtà àti kàtíwájú ń jọ ní wípé ẹnìkan ló látara wípé ni ó rí akẹgbẹ́ rẹ̀ tó ń tọ̀hún sọ ó ṣe ó kí ń tọ̀hún ṣe ẹ̀yìn tọ̀hún hùwà kan wàá béèrè pé ǹjẹ́ ọlọ́run lè forí jìn ọ́n ah, eléyìí ọlọ́run lè forí jìn ọ́ anabiwa ni pe sọ̀rọ̀ sálàmù alẹ́ lọ́sẹ̀ sọ̀rọ̀ kalẹ̀ nítorí rẹ̀ pé ni mọ́nìlẹ́bi yàtà áálà àlẹ́yà tá tí ń gbéraga wọ́n jèmi ọlọ́run ọba fàyàkó la aghfir li abdi pé wọn lè foríjìn rúùn mi sọ wá ní pé fàṣídùhù ẹ̀wí fún pé mo ti fi oríjìn tó ní ní foríjìn òun wá nìyẹn tó nàbà rẹ pé ní ó sì bẹ́tà kéèyàn ó sọ wípé ní tọ́jú pé ní èèwọ̀ ní kwasi mistake kó pe ní halal dan kó pe kó pe halal ní haramu lọ so àwọn méjì yìí ẹlẹ́ẹ̀kẹta wa ní nǹkan tó wà tó pọ̀ rẹ̀ rẹ̀ táyé tó wà láàrin wọn so bẹ́tẹ̀ẹ̀ta yìí fíkì láti sọ nínú òṣòlù fíkì tí ẹ̀wọ̀n náà ń pè ní òṣòlù fíkì tó tán bá débi yìí àwọn sọ pé òkè ajẹ́ pé àwọn kéésìsì kan bẹ tí àáfàá ò tẹ̀ nídìí kó máa ṣe wàhálà lórí ẹ̀ kò nídìí kó máa ara ẹ̀ lórí ẹ̀ masáìlú làhálàlì báyìí náà tó yẹ pé gbogbo ẹ ti clear kò nídìí kó máa kó máa tó wọn fún ẹ gbìyànjú àjòkólẹ̀ máa wá wádìí wádìí wádìí rìsáàtì ò nídìí mbẹ́lẹ́ yìí mọ́ ntọ́ka nídìí ni pé ẹni tí ò bá mọ̀ ọ́ pé eléyìí hàlálù ni ẹ̀rí ẹ̀ ni hàlálù ni ẹ̀rí ẹ̀ ni hàlálù ni ẹ̀rí ẹ̀ ni àwọn ìwà pọ́nbélé náà kò lẹ́yìn kó máa jòkó ẹ̀ka nípa wáṣẹ pé ẹ jẹ́ ká deliberate lórí pé ṣé zina haramu ni àbí halali kò sẹ́ni kọ́ra àwọn kọ́ra ẹni tí ètè mùsùlùmí náà pé ní zina haramu ni wọn àṣà gidi àṣà tó jẹ even àṣà yorùbá náà àwọn àṣà tó dá nílẹ̀ yorùbá nígbà tí ní àṣà gidi là ń sọ àṣà àdàlótẹ́ẹ̀dì àṣà o náà àṣà tó dá nílẹ̀ yorùbá òní ẹ̀fà wà ẹ̀fà kò ní ìfaramá ìní ọmọlúwàbí pàápàá jùlọ obìnrin ìjọmọlúwàbí àdìpíngbà tí yorùbá ń bẹ ní yorùbá wọn kà kún púpọ̀ tó máa ń pè ní ìbálé ìbálé lè pé tí wọn bá ṣèyàwó so the first night táwọn kọ́kọ́ fẹ́ ṣe kárí wípé ní wọn bá yàwó ńlé kódà yorùbá ó wá celebrate rẹ̀ nínú àṣà àti àṣà àti ìṣe yorùbá ó celebrate rẹ̀ so bó tilẹ̀ ń tún wá náà ní pé ní àwọn náà wà pé kí ní ìyìn tí dáa ni so ìwà sẹ̀ máa jòkó wípé ní ẹ̀ka sẹ̀ máa sọ pé ǹjẹ́ zina ṣíṣe alámìnà àbí àlálù àbí kọkùnrin àtòbìnrin ká máa lásìpọ̀ kódà ẹranko ìṣe ìrọ̀pá rí ajá rí akọ ajá àtakọ ajá àbí àgbò àtàgbò ẹran tá a gbà pé ẹran ni wọ́n ọ̀tá wọn àmì wọn ti develop wọn ti develop di pé ni wọn ti degenerate below level wa animality ẹran gan la ká ìdí wọn lọ so àwọn yìí ni ìtàwọn àmà so àwọn àfa ní pé àwọn méjèèjì ń wàhálà àfa ò ní pọ̀ lórí rẹ̀ ibi tá àfa nídìí kó wádìí dáadáa òyìn tó wà láàrin kí ló ṣùgbọ́n àti wà ń bẹ́ẹ̀ ńlá náà sọ̀rọ̀ pé ní la ya'lamuhunna kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ̀ àfi díẹ̀ nínú wọn àwọn ni wọ́n mọ̀ àwọn díẹ̀ nínú wọn àwọn ni ar-rasikhuna bil ilmi tọ́lọ̀tọ̀ nínú sọ́rọ̀tọ̀ alimuran àtọ́lọ̀ fún ní mímọ́ àwọn ayé náà lọ́rùn rí fáàsì pé ní àwọn atọ́ pé ní tí wọ́n máa lè gbìyànjú wálẹ̀wọ̀lá máa kà lèmọ́mí náà lèyàn fi ruká fatan fálẹ̀wọ̀lá náà قومهم إذا رجعوا إليهم ولعلهم يحذرون sọ àwọn tí wọn ò lọ kọ́ tábà wá kọ́ tán ń wó padà táwùjọ wọn wọn lọ́mọ fi sáwọn yẹn láǹfààní àwọn yìí wọn ibi tán nídìí kí wọn deliberate lò so èyí tó wà láàrin òun làwọn máa ń sábà pẹ̀lú sólùfíkì ní masailu ijtihadiyya àwọn kéésì tó wáyé pé ló ní ìdí káwọn àáfàá kí wọ́n deliberate lórí rẹ̀ dáadáa kí wọ́n ṣèwádìí jìnnà dáadáa dáadáa wọ́n sì wá pọ̀ ní lóde so àwọn nínú nínú nínú àkéédà àwọn alárìkẹ́ wà pé ní alihalalu tàbí wọn máa yí pé ní gbogbo wa gbọdọ̀ wà lórí fitra ni rìpọ́ ẹni tánàbí fún wa yí pé ní kullu mawludin yuladu ala fitra gbogbo ọmọ tán bá bí sáyé ala fitra wọn bí alálàhàlálì aláìsìlámù ni fa àbáwáhù yuhawidani yẹ́wò ìmọ̀jísáni yẹ́wò yunasirani yẹ́wò ìmọ̀jísáni àwọn òbí méjèèjì wọn náà influence ẹ̀ àmọ́ kò sí anúṣọ́sọ́ ni pé ọmọ gbogbo ọmọ tán bá bí sáyé gbàrà báyìí mùsùlùmí ni fi alálẹ́ fitra ni òfin sáà ń dàgbà sí fámìlì tó bá wá fọ́ọ̀rù sí lápẹ́ ní Yahudi bá ní yuhawidani àwọn sọ̀rọ̀ Yahudi mara ẹ̀ lọ́wọ́ lápẹ́ nàṣọ́ra bá ní wọ́n sọ̀rọ̀ nàṣọ́ra máa lọ́wọ́ ká ní pé àwọn abọ́ náà ní abọ́gibọ̀ ọ̀pẹ ní tí wọ́n máa ṣe nù torí pé tó gbọ́njú bá wọn tí wọ́n ń ṣe nù. ibẹ̀ ẹ̀kọ́ lápẹ́ ní so irú yìí tó bá ti dàgbà tán kò sẹ́ torí pé ní fẹ́tẹ́rà rẹ̀ ò chẹ́ǹjì nature rẹ̀ ò chẹ́ǹjì àdámọ́tọ́lọ́wọ́n dámà ẹ̀ náà yẹn ò chẹ́ǹjì ní lára rẹ̀ so àwọn èyí tó nídìí nínú àkídà táwọn yìí ni pé ní halalu ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì clear haramu òní ṣíríkù àti bídíà àwọn eléyìí ń pọ́nbílé haramu ni wọ́n ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta ni máa ṣíyà ṣíríkù bídíà máa ṣíyà èyí tó lágbára jù òní bídíà gẹ́gẹ́ bá ṣe sọ torí pé àsánjọ́ ni pé ẹ̀dí ṣíríkù ṣíríkù fojú hàn lára àwọn haram bá yínú ló wà tàbárẹ̀ nìkan tí ti ń àwọn èèyàn tó ń bá ń gbégún ni gbogbo aláàpẹ àti wá gbọ́ ìwọ ọmọ lè máa mú wọn sì tún gbégún tàbí ní haram bá yínú nù àwọn akẹ́kọ̀ọ́ ní bídíà ní bá ń ṣe torí tí ń ṣe bídíà òun ẹ̀sìn náà ní olóhùn ń ṣe òun gan lè má máa pé kì í ṣẹ̀sìn àwọn tí wọn bá sì pé bídíà ní kíni tó máa ń bẹ lágbẹ̀ẹ́ rẹ̀ òun ni má máa pé kì í ṣẹ̀sìn amákòjọ àgbáyé pé tí a bá ń ṣe àtayá nísì bá a ṣe máa ń gbọ́wọ́ sókè lérí àtayá sọ pé kì í sára ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé kì í sára ẹ̀sìn wọ́n rò para ẹ̀sìn ni so bídíà ṣíríkù oníkéyìn pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run ọba kò tí wọ́n ṣe bídíà yóò ṣe ṣíríkù kò sí bí yóò ṣe ṣíríkù pé pé nígbà yẹn pé bídíà náà ní pé ní kéyìn ó legalize nǹkan tí èsì ẹ̀tọ́ kó sọ pé yára ẹ̀sìn ló wà pé yẹn sọ pé fàkọjọ ní sí ìran sàlátù kan pé lára ẹ̀sìn ni òtò náà ti ní ti di pé òun náà ti sọ̀rọ̀ àjọ lọ́hùn tó ní pé sàlátù Ibrahim yẹn ká máa ṣe so kò sí mìíràn ṣe bídíà tó ní ṣe ṣíríkù sorry máṣíyà yàtọ̀ láàrin amẹ́tẹ̀ẹ̀ta wa ni pé àmẹ́jẹ̀ẹ̀ta kọ́kọ́ ṣíríkù àti bídíà wọn náà lágbára jù yìí sì ní bàárẹ́ tó jahannama ní kọ́lọ́n kó sọ à ń bẹ́ àwọn yìí wọ́n tíyàn bá tó bá tẹ̀ kú iná ni àmọ́ màsíà màsíà ni opposite ìtàlẹ̀pẹ̀ níbi agábí opposite bídíà àpẹ bídíà olùkọ́ máa ń ṣe ẹ̀rí kankankankan tó ní pé kìíní ẹ̀sìn ni kíyàn wá ní pé ara ẹ̀sìn ni kò sọ ọ́dẹ́sìn ṣára alákùnmínà dín ní máa wá sọ alákùn ọlọ́run ló máa máa ṣe nǹkan lẹ́sìn fún wa kẹ́nìkan ní pé ní òun náà tó wá fi nǹkan míì kún so ẹ̀bí díà nù masia ni pé ẹ̀rí wà nílẹ̀ ó wá ṣe opposite ẹ̀rí hùn bóyá ẹ̀rí ni pé má ṣe nǹkan báyìí òun wá sí masia nù wàlá zina sọlá ni ká tẹ̀ má ká zina òun wá ṣe zina masia nù kì í ṣe ṣíríkù kì í ṣe bídíà ọlọ́run ní yẹ́rẹ́ lẹ́dín náà àmànà kúlùmínà tọ̀yìbáàtì dáadáa ni ká máa jẹ ní dáa òun wá fi tọ̀yìbáàtì lẹ̀ kò jẹ́ haramu ní jẹ máa sí yànù kì í ṣeré kò kì í ṣe bídíà so yóò gba yóò jẹ ìyá pé ó ṣe aláfẹ́láfẹ́ àdẹ̀lẹ́ nǹkan tó yàtọ̀ sí ẹ̀rí tí tó mú wá ẹ̀rọ sọ̀rọ̀ pé ní fún Ibn Abbas pé ní ya gulam samila tí wọ́n fẹ́ jẹun samila sọ pé bísímìlá pàkọ́lù bí yẹmínì fọwọ́ ọ̀tún rẹ jẹun pàkọ́lù bí mọ́yẹ̀lì kà ní tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ òun ní kọ jẹ tí wọ́n pé ní ìran oúnjẹ kan náà ni ká ní pé orí orí àwọn oríṣiríṣi oúnjẹ ni kò sí láì fi láti láti mú gbogbo ẹ̀ àmọ́ ara oúnjẹ kan náà ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so kéèyàn wá ní kókè ọ̀kọ́lùbíyẹ̀ mi níka ọwọ́ ọ̀tún lànà bí níka fi jẹun wá ní pé ọwọ́ ọ̀tún òun ní fi jẹun ọwọ́ òsùn òun fi jẹun máa ṣe yà ní ìrìsítákà máa ṣe yà ojú ẹsẹ̀ lọ àwọn ọmọdé wa sọ yìí pátápátá àti ṣeríkù ni àti máṣíà ni àti bídà ni àti máṣíà ni gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ ló kó gbogbo ẹ̀ sínú àmọ́ wọn jura wọn lọ ṣeríkù náà kàbáyé ẹ̀ṣẹ̀ ló wà bídí àná kàbáyé tó lẹ́tẹ̀ ló wà àwọn mìíràn bí wọ́n pé ní wọ́n kéré tí wọ́n ò tó àwọn àwọn eléyìí tó nínú ẹ̀tẹ̀kọ́ ọ̀dọ̀ tiwa kéèdà wa bá wọn ṣe pin nù ọ̀nà bàtà bá lọ wo tíra ìsálàtú ibn Abi Zayd al-Qayrawani yìí tí ibn al-Abil Azim tó ṣe sáré ọ̀kan lára àwọn sáré rẹ̀ tá ń pè ní Asamuru Dani nígbà tí ibn Abi Zayd al-Qayrawani nínú pírívẹ́sì rẹ̀ sọ pé ní òun ṣe tíra òun láti ṣàlàyé ní tó jẹ́ àkéèdà tá a gbọ́dọ̀ nílákan láti ṣàlàyé kí ní jẹ́ halalu pánbélé kí ní jẹ́ haram pánbélé ó wá aṣọ àwọn míì náà tó ní ìdí àlàyé àwọn àfa alátọ̀rẹ́ kọ́tì alámọ́dá bí mọ́mọ́lì kọ́tọ̀rẹ́ kọ́tì so àdéhùn tí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ń try àti explain so àwọn ìdájọ́ nù anábì á fún wa ní àpèjúwe anábì á ní pé ìtọ́wà láàrin òun ní táwọn fi gẹ́gẹ́ bí píríncípù táwọn máa lò fún ni pé ní oògùn àbámọ̀ mo tí ó bá ti ń lóni lójú sakasógun àbámọ̀ rẹ̀ aláìbí sọ̀rọ̀ sálàmù sọ pé ní dáàmà yẹ̀rí bóká ìlà máa la yẹ̀rí bóká gbogbo tí bá ti ń sin ẹ̀yìn ròyìn ròyìn ròyìn fàfilẹ̀ sọ̀kámù ìtì tí ó sì yàn ní ròyìn ròyìn sọ̀rọ̀ náà fi pé bàbá ní takọ̀ ṣubuhati kọ̀kọ̀ sábà lè dé ní ìwà yẹn rèé ọmọ wa kọ́ fi ṣubuhati ẹ̀tọ́ bá wà kọ́ àṣẹ nínú haram ó wá fún wa ní àpèjúwe nù education àwọn pè kíníkà ní playway method àbí apparatus so eh, teaching aid so teaching aid náà ni pé kéèyàn ó ní tí ó jẹ kọ́ ọmọ ó tètè kókó gbọ́ nǹkan yìí so àná sọ̀rọ̀ sọ́là máa ń sábà lo dáadáa ọ̀kan lára ẹni rẹ léyìí láti lò lákọ́ lè bá jẹ́ kí àgbọ́yé kó tó clear sí ń eh, gbọ́ fẹ́ ṣàlàyé bí àwa mòmìnira bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ kó jẹ́ káwà lára wọn pé mòmìnir gbogbo mòmìnir wọn ò rí ọlọ́run ọba ní pètèètè tí nǹkan kan ò ní di wọn kò ní sí gàgá láàrin àwọn àtọ́lọ́wọ̀n ọba ẹ pé alimawọ ah, so ní làákà ìmọ̀ ìdí nìyẹn pé kódà ká ní pípa pèjú ẹni sàn ọba aláyé bá wá sí kẹfì bá pèjú àbí àbí president ló bá wá kì í ṣe gbogbo ẹ̀yìn ní òrì àwọn àtàn bá súnmọ́ jù ní òrì àtọ́ ti jìnnà jìnnà jìnnà wọn ò ní rí anábì wa fẹ́ kí gbogbo ọkọ lè bá àyíwá pé ní à ń tóun wíhun pèsè pé ibi ta yé ni wà ní pé ṣé gbogbo ẹ̀yìn lẹ̀ máa ń rí náà ń pè bá dúró lè ní hali tó dọ̀ ọ̀mùn ṣé nǹkan máa ń búlọ́ọ̀kù yín máa ń mẹ́ta ti rí ẹni rárá àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ sì rọ́ọ̀lọ́ ọ̀bà mi tí kankan mi wà láàrin yín so ó lè tẹ̀jẹ́ kí kí ni oyún àti sọ̀rọ̀ sálà ó máa ń sábà lò dáadáa ó lè nàmà áàdì sàbílì áàdì ọ̀rìn lálá alábà sọ́dọ̀tà náà wà máa ní tàbá àní sọ́dọ̀tà alẹ́ mọ̀rán one fifty one anáfẹ́ túmọ̀ sẹ̀bílì fún wọn yín pé ní sọ pé ojú ọ̀nà mi ni ò ní ẹ fọ́lò ẹ má wàá tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ Ibn Abbas ni pé anáfẹ́ sọ́lá àwọn pàtó kọ́ àwọn ní ayé tó kọ́ àwọn ní ayé àwọn ó wá mú ọ̀pá rẹ̀ ó fi la ilẹ̀ ó fi la eh, láyìn kan tó straight ó wá la àwọn branches sẹ́gbẹ̀gbẹ̀ ìlànà àní pé èyí tó ń là tó straight yìí tọ̀rí kó mustaqim mọ́nà ọ̀nà tó lọ àlùjẹ́ kò nídìí kí wọ́n ya ẹ̀mí kó ya ẹ̀gbẹ́ kó ya ọkọ ya ọ̀tún kó yóò sí ẹ̀wárí tó ń ya branches tó ń ya lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń ó ní pé àwọn ṣubúlù àwọn ṣubúlù nù àwọn oríṣiríṣi ọ̀nà nù kó lò á ẹni bó ṣe pọ̀ tóun iná ni wọ́n ń lìdì sí àbá rẹ̀ pé ní asubulu mu'addiya ila nari kathira jiddan ọ̀nà tó mú ìyàwó iná pọ̀ àmọ́ náà àlìjẹ́ náà ẹ̀yọ̀kan náà ni so ọ̀nà wa ní ẹ̀tọ́tún ẹyọ kan náà ni pé al-i'tisamu bi kitabi wa sunnah kéèyàn gba alukurani mú àti sunna mú wa'tasimu bi hablillahi jami'a wala tafarraqu so n ta fẹsẹ̀ ni pé anasala a máa lo àwọn àpèjúwe láti mú kí nǹkan yé àwọn àwọn àwọn tẹ̀yìn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe kí ni àwọn ọ̀gá àwọn sọ́kà àwọn táwọn education yìí pé ní ẹni tí ó yẹ kó mọ teaching aid lójú láyé mùsùlùmí ni because ẹ̀dá ọ̀sẹ̀ nídìí èbó kan kó wa sọ fún wa pé ní bọ́ọ̀bà kọ́ ọmọ ní kìíní kan fún ní teaching aid àlẹ́ sọ̀rọ̀ sálà ti kọ́ àwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kúránì ti kọ́ wa tó irú àwọn àdìtì náà àwọn sábà sọjẹ́ sí fáwọn mọ̀tọ́wà ní education pé ní ara nǹkan tálẹ́ máa fi ṣe research tools wọn àbí research question wọn òun náà nù so àsìkò ìpẹ̀rún ti tó ẹ̀ wọ́n pẹ̀rún tó bàbá pẹ̀lú tán àá dáhùn question ní tábà lè dáhùn àwájú lọ́la ipa ti àti ní depth nílẹ̀ ní last week náà pẹ̀lú ògùn ọlọ́run máa continue eléyìí ní next season lágbára ọlọ́run ọba ọlọ́run ọ̀fẹ́ mi wálẹ̀. aleykum salaam. jazakumullahu khairan ọlọ́run sàn lẹ́sàn rí yíyún kò kó sábẹ́ rẹ̀ kíyàn ó àti pé èyí tá a sọ́njò níhùn yorùbá wọn ní ọ̀fọ̀ jẹ́ pé rí lọ́fọ̀ ni eh, ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ wọn sì ni tí ò dáa ni torí pé gẹ́gẹ́ bí hadith sanu sọ̀rọ̀ sọ́lá gbàtà ó ní káwọn ará maka kan wọn àárúgbó aláyẹ̀ rọ̀ kọ́ọ̀kùn ní ọ̀dọ̀ ìpàǹkan wọn pé ní ṣìrìkì àti bẹ́ẹ̀ àwọn sọ́kọ́ pé ní ìpàǹkan pàmò mọ́lọ̀ bẹ́ẹ̀ ẹ̀ fàpèjúwe eh, yorùbá ò ní pé nínú ọ̀fọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ ìjọba òkèèrè kan ní ẹ̀mà hazori ọ̀tàtọ̀ ẹ̀pọ̀ afọ pàmílé sọ̀rọ̀ yìí mú ahàn àmọ́ tí èsì ọ̀pọ̀ ẹ̀ pé ní ẹbí ní àkàmọ́ fi ń kọ́ àwọn yẹn ní àti pronounce nǹkan wà nù lárúbá náà gẹ́gẹ́ bí ẹ̀ńpẹ̀ nínú balaga wọn pe kìnìkan ní tàn afro kelmat gẹ́gẹ́ bí wà afro kọ́bùrí fi màkà ní kọ́rùbì kọ́rùbì kọ́bùrí kọ́rùbì kọ́bùrí gẹ́gẹ́ ka bákejì náà rẹ pé ní máàlíà kún tàtàjàmú wà lẹ́yà kàtàjàmú òkun tàjàmú wà tàjàmú àti ìfarankáwò tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní irú yorùbá kámúrágbá káfíntàrà gbá bíríbírí lójú rí mú àtàwọn tó rí tó rí bẹ́ẹ̀ àwọn ìjìnlẹ̀ tó pé yíyùn kì í sí ọ̀fọ̀ ni ọ̀káyíkọ̀ fọ̀pá ń bílé so yíyùn yálà yẹn fẹ́ jáwé àbí yóò jáwé yóò gbọdọ̀ wíyùn torí pé ìbá nǹkan pọ̀ mọ́ lọ́nbẹ́ńbẹ́ ìtí ìwá sí ọfọ̀ náà ta sọ wípé ọ̀rọ̀ lásán ni tó bá ta di pọ́n wá tún àkàṣe mọ́ nǹkan mi pé wọ́n fẹ́ já wíwí nǹkan báyìí ìfún kó má jẹ́ èdè Yorùbá kọ́nà kọ́ ni pé wọ́n fẹ́ já wí wá gba àmọ́ kọ́ wá sí kọ́ wá kakúrú aláwò kan sí yìí ní òótọ́ nítorí pọ́ fẹ́ já ìwé wọn kakúrú aláwò kan sí Yorùbá jẹ́ pé ẹnìtọ́ sáwọn pé ni màní àpàdà àwọn kọ́ dátán wò pilẹ̀ ilé because wọn náà ti ó ti ó ti gbé àdé ọkàn lórí pé ni tóun bá já ìwé láì kakúrú aláwò kò ní ṣiṣẹ́ so ìyóhun kò tọ́ so gbogbo tí ń jẹ́ ewé ẹ̀tọ́ ni fún wa ká lò so àmọ́ àkàkẹ́ mi tó wáyé pé ní láàbí pé ẹnìkan ó kọ kan àwọn brasa tásùwà ní ìran jẹ́ àwọn onímọ̀ṣègùn òyìnbó wọn lè láì tiwa mọ́ lórí rẹ̀ so torí kó fara pẹ́ lọ́jọ́ kí n fẹ́ sọ eléyìí hùn náà ẹ̀rí pé nílẹ̀ Yorùbá wọn ní tọ́ba ní kí n lọ já ewé wọn lè ní kí n má já láwọn àsìkò kan dàbí òru rẹ̀ ni ohun ṣe ìsájọ́ ní pé n tó fà ní wípé bóyá effectiveness wọn pé kò ní ṣiṣẹ́ láwọn àsìkò kan tó bá ti di pé ní bóyá nǹkan tó ń mu activate tó bá ti di pé bóyá silent àbí kíní kan kò ní ṣiṣẹ́ mọ́ tó táwọn bá proof eléyìí scientifically yóò kò sí láì fi ń bẹ kì í ṣe kì í ṣe ẹbọ anything tẹ́lẹ̀ pé tí wọ́n bá ti proof rẹ̀ so èmi lè proof anybody lè proof rẹ̀ láì ní ẹni nǹkan mi tó tó tó yàtọ̀ sí nǹkan tẹ́lẹ̀ pé àfikún wá rẹ́ nìkan kó tó lè ṣe so yóò kò sí kò sí láì fi ń bẹ àmọ́ káyọ̀ pé nìkan tó ní pé ní ìtọ̀ ewé yìí ẹ̀pọ̀ ewé ilé àti ewé ilé yìí ẹ̀pà pọ̀ ẹ̀bá papọ̀ tán ẹ̀wà fún àáfọ̀ yín ní gàárì rẹ̀ that gàárì hùn tẹ́kì sí gbogbo ẹni ló mọ̀ tó òun lọ sọ ní òun lọ sọ ọdún nǹkan bá ń di èèwọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ní lọ já ewé ọ̀tọ̀ wá fẹ́ já ewé wá wí nǹkan báyìí ẹ̀pẹ́ gàárì nù gàárì rẹ̀ nù tápẹ́ ni tí ẹlòmíì bá lọ jáde sẹ́mi ewé tó sì ló fún nǹkan míì kò ní ṣiṣẹ́ máa jẹ́ pé kì í ṣe pé ìwé gàgà ló ṣiṣẹ́ nǹkan míì bóyá wọ́n ti gbà pàmì pàlọ́wọ̀n ni wọ́n ní ṣiṣẹ́ tòótọ́ àfàwọn àti bá àwọn ṣe é nù bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ń ẹ̀ka sóra kan ní àbẹ́fà kínní kan ni ẹ̀pẹ́ tí n bá ka sóra tó ńgbà tí àwọn sàbí ka fátíà fún ọba ìlú tó yí tó ṣe ẹnì kọ̀ọ̀kan wáyé tábà ka fátíà lóògùn lọ́hùn bá bá ka fátíà sí àkekèé pẹ̀lú ògùn lọ́hùn yóò lọ ó dìpẹ́ǹ lórí ìmánì ẹni tó kà àti ẹni tí wọ́n ń kà fún òtítọ́ sí pàtàkì ni pé ẹni tó kà bóńdà ti súnmọ́ Ọlọ́run ọba sí òní ó di tá tẹ́ni tó ní ìgbàgbọ́ gidi bá tó bá ka fún kèfèrí ọlọ́run tí ò tí ò tẹ̀mọ́ fọlọ́run bẹ̀ pẹ̀lú ọgbọ́n iṣẹ́ láì wọ́n ṣẹlẹ̀ fún ọba táwọn sàbẹ̀ ka àdìsí fún so náà fáwọn sọ pé ní àwa mùsùlùmí àfi kí ká dúró ti ọlọ́run ọba kò sẹ́ni tí ó dù tọ́lọ́run tọ́lọ́run ní ti jú ẹ̀ kò sẹ́ni tọ́lọ́run bá ní kó dúró tọ́lọ́run ọba o mamu ahmadu sọ wọn sọ ìtàn kan nípa nípa ọ̀kan lára ọmọ kéwu ìmáàmù mọ àwọn táwọn ṣe à so àwọn kátà máa ń náà táwọn máa ń lé àlìjánu lọ òun náà ni wọn so ìgbà tó ń wà lọ́dọ̀ mọ́mú Ahmad mọ́mú Ahmad wọn wá bá wípé ní ẹnìkan pa àlìjánu wọ ara rẹ̀ mọ́mú Ahmad wọn rán ọ̀kan lára ọmọ akéwòn kókó lọ sọ fún àlìjánu kókó jáde sọ̀bàtọ́ débẹ̀ sọ fún àlìjánu wípé ní qala Imam Ahmad an amuraka bil khuruj ó sì jáde tọ́ àyíyàn fúnra rẹ̀ tọ́ mọ́mú Ahmad kú tán gbàtí ọmọ akéwì yìí náà tó àṣẹlẹ̀ wọn á kó bá òun gẹ́gẹ́ tẹ̀ lọ́wọ́ sọ pé àlàjẹ̀nú jáde wọn á pé ní òun ò ní jáde ṣebí wọ̀ lọ́n ṣe báyìí ó sàṣọ nǹkan tí ẹni máa ń ṣe díẹ̀ díẹ̀ tọ́lọ́run ní kó má ṣe ìwọ́tọ́ ti ju ọlọ́run ìmọ̀ muhammadu ti ju ọlọ́run lòun fi jẹ́ lòun fi bó iṣẹ́ rẹ̀ tóun fi tóun fi ti ju so àfáwọn sábà ń sọ eléyìí fún gbogbo ẹni tó bá jẹ́ ọmọ akéwú ọmọ akẹ́kọ̀ọ́ wípé ní àkókò náà súnmọ́ lọ́run dáadáa kó ti ju ọlọ́run tí wọ́n bá ti ju ọlọ́run lọ́wọ́ ti ju rẹ̀ oníkókóró ni pé irú àwọn yìí so yìí ń ṣe kò sí lára nǹkan tá a pè ní halalu àwọn ẹbọ pọ́nbélé ò lè túmọ̀ sí Allahu ta'ala alam sọ̀rọ̀. Okay. ok ẹ kì í ṣe pé mọ́tò gbá kì í ṣe mọ́tò gbá ń tàn kì í ṣe pé ní bóyá ó ní tẹ̀fọ̀rẹ́tò tá ń pè ní negligence so kò ní san kì í ṣe pé òun lọ pa kò sí kàfàrà mbẹ ju kì í ṣe kì í ṣe pé òun lọ pa ń tàn ìgbà tí kàfàrà tó mọ̀ sàlàyé ni pé ní sáà pé ní à ń pè pé ní kan ní mubasharatul sabab òun gangan ló ló ṣe sábàbí kìíní o direct fúnra rẹ̀ bóyá ó gbá ọkọ̀ kan ọkọ̀ wá gbá yàn so àbí pé ẹ ìdá ìyá já náà ó rọ́ǹgì àbí kò rọ́ǹgì o àbí olùsáà àbí tó fi kú so iná ìrìnàjò àwọn mọ́tò ní kejì pé ọkọ̀ lájẹ̀rìn tó fi kú kì í ti pẹ́ ní nǹkan ló pa nǹkan ló pa tó kọ̀ láàlá kò sí kàfàrà kò sí kàfàrà kò sí kéèké kò ń lò kàfàrà nípa ẹ̀kùn ló bá pa nígbà tí ní sìn kò kò pa so kì í ti pé àfọwọ́fà rẹ̀ àti pé ó ṣe ìmẹ́lẹ́ الله تعالى أعلم بصواب Oh. ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ bí ẹ̀rọ mo rántí incident kan tó ṣẹlẹ̀ ní haramu ní Medina àwọn àwọn ọmọ tábà ń kílẹ̀ ibi revision máa ń kó ìwé wa ẹ̀ka béèrè lọ́wọ́ ọ̀kọ̀lára àwọn àfa àwọn àgbà ṣẹ́ka tí ẹ̀nà àbí ọ̀kọ̀lára àwọn àfa pé sódà kéèyàn máa ṣèbó nù <laughs> nínú haramu ní sallallahu alaihi wasallam sọmọrọ pé generally tọ́lábùlẹ̀ ẹlẹ́mì kéèyàn wá ìmọ̀ lára àyà tó wà láàrin tọ́lábùlẹ̀ ẹlẹ́mì ìwá ìmọ̀ àti ìwà owó ni wípé kò sí limitation fún ṣọ́ọ̀ṣì rẹ̀ ibi báyìí lẹ́lẹ́ wá mọ̀ lọ àbí báyìí lẹ́lẹ́ wá lọ kò sí fún ìmọ̀ so anyway yẹn lè wá mọ̀ yẹn lè wá lọ́tọ́lọ́ mùsùlùmí lọ́tọ́lọ́ tẹ́ ṣe mùsùlùmí láti máa wá ìmọ̀ ni then ìmọ̀ ọlọ́run ní béèrè kúbọ́ lọ ti rí nítorí wọn béèrè ní pínpín lọ fi ṣe ọ̀nlá èké owó méjì ọlọ́run ó béèrè gbọ́lọ́ ti ìgbìlẹ̀ ti rówó ọlọ́run ó bí kí ló sì fowó sí ọlọ́run ó bí àmọ́ ìmọ̀ so lábẹ́ bẹ́ẹ̀ kò sí aláàlám kò sí láàbí kéèyàn ó kọ́ ọmọ ní nù nínú mọ́sálásí so gẹ́gẹ́ bó yẹ pé ní kò sí láàbí kéèyàn ó kọ́ ọmọ ní kéwó nínú mọ́sálásí àmọ́ pẹ́lẹ́ yìí so ara àpèjú bá ara àpèjú ọlọ́sẹ̀ lẹ́sìn rẹ̀ ara practical example kan nù wọ́n àwọn ẹ̀pẹ́ ká mọ́ kọ́ ọmọ kéwó nínú mọ́sálásí nísìnyí kì í ṣe wọ̀ ká sì ọmọ níwèé lé ìta mọ́sálásí kì í ṣe wọ̀ so ó wá kú láàrin méjèèjì ká kọ́ ọmọ níwèé nínú mọ́sálásí so bọ̀tà láàlá kìí ṣe ìwọ náà níyàn náà ìbéèrè alákọ̀ọ́kọ́ pé wọ́n gbé ẹnìkan kan lẹ́sẹ̀ wọ́n gbé lọ sọ́dẹ̀ tí ó tò wọ́n ní pé no fóun ò ní tò pé wọ́n máa gbé lọ lé tó bá di aago báyìí kán dárúkọ tó tòun kìí ṣe kán dárúkọ ọlọ́run àbí. àwọn kan dárúkọ òkè yóò pé òkè ẹni tó fẹ́ tu ẹsẹ̀ yóò pé okọ ẹni tó kán lẹ́sẹ̀ látọ̀dá ara rẹ̀ òkè so ajẹ́ pé <laughs> so ó tó pẹ̀lú remote control so eléyìí o lè pé ọ̀nà méjì náà àbámọ̀ tábà ń pín lé sínú àkédà ọmọ tábà tírìtẹ̀ nù báàbò kàwárí kò láàádà mọ̀jìzáàtì àti mọ̀jìzáàtì so mọ́jísà gbàgbà pé ni mọ́jísà àwọn anábì ọlọ́run ló ní ìyún pé kí wọ́n ṣe nǹkan tó yàtọ̀ tí ìsábà ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ilé ìwé nípa sálàm sọ pé ní lógun oòdù etí ẹnìkan wọ́n fi dàgé anábì sì mú etí ìsọ̀lọ́ àwọn sálàm ó sì lè mọ́ ó sì lè mọ́ padà etí sì dúró tí ò tiẹ̀ tí àmì wípé wọ́n rán bẹ́ẹ̀ tàbí ní pé bá ti pé tí òun dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàníbi ilé ẹ̀mọ́ ó clear ju ìlú abidẹ́dẹ́ yẹn lọ so ẹ̀rí pé yóò kò sábà kọ́ mọ́ mú jíza nù ó sòpò fún ẹ̀rọ sọ̀rọ̀ sọ́lá àwọn ànábì ọlọ́run lọ́mọ́sá máa ń ṣe léyìn fún àpá Musa mátìlẹ́ kàbí ẹ̀mí ní kàmúyá Musa kí níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kó lè bá a lójú Musa ní pé ọ̀pá ni ọlọ́mi kí lọ́n fi ń ṣe ó ní pé àhọ́sù bí àlágẹ́nà mi ọ̀bí ń dára ni wàlẹ́ àfi àmà àríbù òkúrọ̀ tó ń dáwọn kàmí tó máa ń lò fún ọ̀dà ṣèbọ́ láàrin pàpà ni wọ́n ní pé jùúlẹ̀ ó sì jùúlẹ̀ ó bá de jù fẹ́ Musa fẹ́ máa họ̀ so mú nǹkan yẹn padà ó tún so kó la bá a lálójú pé nǹkan tó ń lè bá pàdé lọ́dọ̀ so kó lè bá a láti wọn yẹ pé ní yẹ́s kò sí bí ó ti rí ọ̀bùn rí so mú jíza nù tàwọn anájọ ọlọ́run ó wá kó ó kó àkàwárí kò láàdá kàrámà àwọn ń pè ní kàrámà tó àwọn lè yá kàrámà ni kọ́lọ́run kó pààyàn so ọlọ́run máa ń ṣe fún àwọn ẹni rẹ̀ tó bá jẹ́ ẹni rẹ̀ àmọ́ náà ò mara rẹ̀ kò sí ní kílèmù rẹ̀ owó ọlọ́run lè rí se lónìí kó má rí ṣe má tí èkú so karamanu àpèjúwe tí wọ́n sábà mẹ́ńṣàn ni wípé Umar radiyallahu ta'ala anhu láyé rẹ̀ ó wà ní Madina ó wá sẹ́ndì sójà lọ sí eh, ibi tá ń pè ní Sham lónìí Iran tó ní so àwọn àwọn kèfèrí wọ́n sà ń dààmú àwọn eh, mùsùlùmí ẹmọ níjà kò sí sátáláìtì kò sí eh, sátáláìtì náà ni tàbí máa fi wò but ọlọ́run fún mọ́rù mà wípé ní nǹkan kan bí mi ń ṣẹlẹ̀ lọ́hùn pé kò kò kò rọrùn fáwọn mùsùlùmí mọ́rù wá ní pé àwọn táwọn ń bẹ̀rẹ̀ lójú rẹ̀ náà inú ní kóòtù rẹ̀ pé mọ́rù ní pé ní lọ ànàlẹ́ ọba lẹ́gọ̀ọ́hùn tó yẹ pé ń bá nìkan tó lè bá mi tó lè jẹ́ kí n sọ fún wọn ni wọn bá ní pé ká mọ́fù báyìí ká mọ́fù báyìí ká mọ́fù báyìí ọlọ́run ṣe ṣe ìsọ́lù ọmọnìyàwó mọ́rù ọlọ́run ṣe ìsọ́lù ẹ̀ sáwọn àwọn táwọn jagun ìkí ẹ̀ máa jagun ní nàìjíríà tí wà nàìjíríà tí jagun ní Saudi ọlọ́run sì ní kí wọ́n gbọ́n tí wọ́n ń wí wọ́n sì change ọlọ́run sì ní kí bá tó change láti fi di change tí wọ́n sì ń win so irú ẹ̀ ṣẹlẹ̀ fún mọ́rù tó pọ̀ ọ̀tún láti sọ kì í ṣe pé èèyàn ò ní sọ pé náà kò wá níjọ rẹ̀ lójú pé ìgbà tó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò wá túmọ̀ sí wípé kí irú ẹ̀ ṣẹlẹ̀ fún yàn kò túmọ̀ sí pé lọ́lá ju ẹni tí ò ṣẹlẹ̀ sí lọ́wọ́ lọ kò sínú àríkà fún àbákẹ́rẹ́ ṣèdí kọjá lọ́ta alá ní irú ẹ̀ ṣẹlẹ̀ fún but kò sí gbogbo àpanupọ̀ yẹn ni pé pẹ̀lú ẹ̀rí àníṣọ̀rọ̀ sálà ni wípé ni ọmọrù àbákẹ́rẹ́ ṣèdí kọjá lọ́la ju ọmọrù lọ báyìí irú ẹ̀ òṣèlè fún àmì sọ̀lá sọ̀sáà ni pé Umaru lọ́lá jà ní sọ̀lá sọ̀lá lọ ni la tó kí karamato àpánlé alámọ̀ntàbà ṣe fún àwọn ẹni rẹ̀ kó ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tààtà kọ̀kúrú sí ni pé irú ẹni tẹ́ wọ́n sọ yìí lápẹ́ ní òun náà ni ọlọ́run ọba dáadáa ni ó lè jẹ́ lára aspect karama ni tọ́lọ́run fi pánlé ó lè jẹ́ bẹ́ẹ̀ tí ìbá wá ṣẹni ọlọ́run ó lè ṣẹlẹ̀ bákan náà but dáhùn pè ní istidraju ni wọ́n máa ń pè ìdẹ́nilẹ́kẹ̀ ọlọ́run máa ń dẹ wọ́n lẹ́kẹ̀ ìkẹ́ni wọ́n pé sí abẹ́ abẹ́ kápẹ́ẹ̀tì wọn ẹ̀ bọ̀wọ́ ń bẹ́ ẹ̀ òsì kó sì bọ̀wọ́ ń bẹ́ òtẹ́ni bá wí bẹ́ẹ̀ ẹ̀ ní bọ̀wọ́ ń bẹ́ so táyàpẹ́ ni tó ní káńsì tó bọ̀wọ́ ń bẹ́ láyé ní kàrámà bá ní so àjẹ́ pé ọlọ́run fi pa alẹ́ nù ká ní pé ní kì í ṣe kàrámà ìsìdìrájù nù mo náà fẹ́ ní ìsìdìrájù ní pé máa ń lo àlejò nù so ọlọ́run sì ti ní pé ká má ba àlejò nù so وما كفر سليمان ولكن شياطينه كفروا nusratu bakara wọn pẹ ní àwọn àdínú kọ sọ fún yẹn pẹ ní yu'allimuna an-nasa sihra wa astaghfirullah na'am ok dáadáa ni pé ok wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur wọ́n sọ fún ẹni tó bá fẹ́ lọ́wọ́ pé ní àwọn ti ṣe kìbìrì táwọn o àwọn ti bàbá àti ṣe kìbìrì wọn náà máa jọyìn tó bá lọ́wọ́ wàá jọyìn ẹ̀sùn wọn ẹ̀kọ́ mi àwọn ẹ̀pẹ́ ní èèwọ̀ ni kéèyàn lálùjẹ̀ náà so irú ẹni bẹ́ẹ̀ fápálùjẹ̀ náà bá ní kó tó wà lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kó má ṣe irú ẹ̀ máa àmẹ́ni tí wọ́n wá wòsàn táwọn wòsàn àwọn pẹ̀lú kan ní bá bò ànúṣẹ́ra nínú tàwíìdì núṣẹ́ra ni pé ìkìrájù sẹ́hìrì bí sẹ́hìrì nífìlì kéyìn ó ṣe ìlàjù sẹ́hìrù ní pé kó sẹ́tù sẹ́hìrù kó hìlì sẹ́hìrù pẹ̀lú sẹ́hìrù tó kó fi dán yọ idán ah, kéyàn fi idán yọ idán ẹni tó yí eh, tánikọ́ mọ̀ yàgbẹ́ bá idán lápèjúwe tẹ́lẹ̀kan náà wà dé pé ìdánlò náà kọ́tọ́ ní pé kí ní kó stop gbẹ́ kó ìdánlò náà lò so àwọn àbá ni pé irú eléyìí náà ò dáa torí pé yóò ba àwùjọ jẹ́ yóò ba àwùjọ jẹ́ kò sì ní jẹ́ kí amúnú ò máa ní nínú ìlú so àwọn tá a gbé ọmọ lọ tá a pọ̀ ń bá máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́n ṣàforíjì fún ṣàforíjì fún àwọn àna tó bá dìgbà míì ká má lọ bẹ̀ mọ́ tó bá padà máa wípé ní èyí dání àmọ́ ká ní pé kàrámà ọlọ́run bá ní tó ọlọ́run máa ń pa gbogbo àwọn ẹni rẹ̀ lé Allahu ta'ala alam bis-sawab.

ntí bá ti lè kọ̀mpóòsì pé mo fi wé eléyìí mo fi eléyìí mo fi eléyìí kó eléyìí tọ́lọ́sì ní kó iṣẹ́ fún mi ó yẹ kẹ́lòmíì náà ò lè ṣe kó náà iṣẹ́ fóun náà so tí a pé ní ní ìsìnká nípa ọmọ nǹkan adìẹ òbí mi bá kan ẹsẹ̀ lè mọ́tò tó túmọ̀ sí pé kì í ṣe kíká ẹsẹ̀ adìẹ òun ló ń ṣiṣẹ́ nǹkan mi ń bẹ táwọn sẹ́rí àwọn àfa àwọn máa ń fún wa púpọ̀ nípa lílo àlìjànú kò sẹ́ni tí ó lọ àlìjànú yóò ti kọ́kọ́ ṣe kẹfìrí náà yóò sì kún kẹfìrí ní láyà lọ tọ́lọ́ba sànú ẹnìkan lóko àwọn àfáà ṣe tíra tó pọ̀ lórí àtàámúlò máa jẹ́ ni kí ẹ máa bá àlìjẹ̀nà lò kò sí ẹni tí ó bá wọn lò wọn ó sáfẹ̀ dáadáa dáadáa dé tó yẹ pé ní ọgọ́ wọn àìpé yẹ́s àwọn lu ayé but kò lè rí ọ̀run wọ̀ illa yasha Allah rabbul alamin tukura aná ti sọ pé ní hata yakola innama nahnu fitnatun fala taqul innama tó ń bá ẹ má jọ ìwà mọ́ fitina làwọn jẹ́ lọ́lọ́run so wọ́n ti máa ń ní nǹkan kan míì ní kéde pé bóyá adìẹ tí wọ́n kan lẹ́sẹ̀ wọn ò ní àpáàtì fún wípé ní wọ́kọ́ jìyà wípé torí pé àníṣọ́ sálà ó sọ fún wa násọ̀ wípé ní ká máa ṣe rífùkù pẹ̀lú àwọn hayawan ká máa ṣe ibùn tábà pa ẹran gan fàásìnú iná lákàtàbà àlàkó lè ṣe ìṣáná fàyèdà kọ̀tàlítùn fàásìnú alkẹtìlà bẹ́ẹ̀ bá du ẹran ẹ̀dú dáadáa kò rọrùn kò easy ẹ̀dùn dáadáa débi yí pé ẹ̀yàn náà sọ pé ẹ má jẹ́ kí ẹran ó rí ọ̀bẹ tá a fi dùn òun tá a fi dùn ẹran ká má jẹ́ orí sallallahu alaihi wasallam sọkátà wọn ayẹ pé ní kéèyàn ó kán adìẹ àbí kán àbí àná ó ju odidi adìẹ sínú ọ̀hún sínú omi gbóná àbí sínú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí ṣé rí ewu tí mẹ́mbẹ́ ni wípé ìmọ̀ hmm, ń fa àìbalẹ̀ ọkàn sínú ìlú ni nílẹ̀ Yorùbá a mọ gbogbo náà àwọn àgbàlagbà a mọ àwọn àlùkàn lánàá tó yẹ pé ní oní kúránà máa ń fi kúránà máa fi ń ròyìn wọn àwọn ẹ̀pẹ́ oníkùránì ìwó oníkùránì ìlọrin àpàjá oníkùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nígbà táwọn yìí ń lo kùránì rí pọ́lọ̀ ń sànù wọn so uh, irú àwọn nílọrin wọn sọ pé ní gbígbàdúrà ní gbígbàdúrà lánàá kí ló fà á torí pé àwọn táwọn gbígbẹ̀ lánàá àwọn náà ti ju ọlọ́run ti ju wọn lónà tó ní kò sí lẹ́vù ìtìjú ọlọ́run bá mọ́ kò sí àwọn náà wá fẹ́ ṣe ní táwọn tàná ṣe lábẹ́ ìdígbà ọpọlọ ọlọ́run so bẹ́ẹ̀ bá lọ káwọn ẹgbẹ́ ẹlẹ́kùn aníbùkátà káwọn táwọn àtàná bẹ́ẹ̀ lọ́n tọ́lọ́hún sí àdúrà gbà so àdúró gbà má so àná wa gbọ́nà àlùmọ̀kọ́rọ́ yín so ẹsẹ̀ àrí nǹkan ń ṣẹlẹ̀ lónìí so bìkánná borí èèyàn bìkánná àfa afa afa èso èsè fàdé wọn o èsè fàgbé wọn o àfa ká máa borí èèyàn ládọ̀ afa kò sí nípa pé ní òun náà fẹ́ so ara ètò dáadáa náà ní pé ní sẹ́ni lílo àlùjànnú pátápátá ní ojú nìyẹn so yóò mú ìbàlẹ̀ ọkàn láti nílùú kódà èèyàn gan fúnra rẹ̀ náà ní ìbàlẹ̀ ọkàn tó kọ́ sọ wípé ní innama dhalikum shaytanu yukhawifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ṣàìtọ́nù tẹ́ rí òun àtàwọn táwọn máa ń lọ àlùjànnú ọmọ ìyá ni wọ́n so wọ́n sì máa ń dẹ́rù ba àwọn tán bá jẹ́ disciples wọn ni bí yóò bá ti dọ́dọ̀ wọn wà lẹ́wọ̀n ní wọ̀nyí dọ́dọ̀ èèyàn ẹnìkan sọ nẹ́sọ̀ náà àwọn àfa so a lọ sí dáwà kan níbẹ̀ rí ko afa kan wa bẹ́ẹ̀ so afa wọn babala eh, babala kan náà bẹ́ẹ̀ nínú ìlú so wọn jẹ́ máa ń ṣe àpapẹ́ falawọn wá ní pé ẹ eh, bàtà ṣe táwọn ní ẹ̀yìn wọn wọ̀nyí bọ́lẹ̀ ah, yìí ti kéwú àmọ́sẹ́ yìí ṣe ti bí ti lágbájá o ẹ̀gbọ́n ò ní lágbájá rí ní ẹ̀ àwọn èyí àjọ ń pàdé náà ni la àjọ ń pàdé ni wọ́n láàmú káwọn sọ kíníkà fún yín pé ẹ̀ tẹ́ ẹ̀ tí ẹ̀ bá bẹ́ẹ̀ sí wáyé nísìnyí pé kọ́ra òun ti ẹ̀ mọ̀ òun sì lè má máa yín mọ́ lọ́la àmọ́ ẹ máa ń rìn na irú àfa yìí ó ní nù tí ẹ máa wọ subhanallah ẹ̀rí pàtàkì táwọn anásọ̀rọ̀ sáà fẹ́ rìn àlìjánu lára wọn ẹni pé tàṣà kúlù ń bẹ fún wọn pàtàkì kúlù sẹ̀rẹ̀ àlìjánu ọlọ́run fún wọn ní agbára yìí pé ní wọ́n lè imitate ọmọ èdè ènìyàn wọ́n lè imitate ajá wọ́n lè imitate ẹranko wọ́n lè kò sẹ́ni wọ́n lè imitate then ọlọ́run sì fún wọn ní pé ní wọ́n lè move láti ibìkan lọ sí ibìkan tó jìnnà within láàrin kásájú kápadé wọ́n lè kó nàìjíríà kan lọ́kọ́ ọdún sáwọ́dí nísìnyí àlìjánu gẹ́gẹ́ bí ẹ̀pẹ́ fámìlì eh, màláíkà eh, ni wọ́n so àbá ni pé ní àǹtẹ́bá táwọn bá jọ ń ṣe pé kódà kó sá lọ bí tó wúlè sá lọ àwọn ọmọ subhanallah bàtà wà bá wà fà sọ ohun táwọn kọ́tọ́ wà ní pé Allahu akbar innama dhalikum ash-shaytan tí Kùránì wí yukhawifu awliya àwọn ọmọ dẹ́rù bara wọn ni fala taqa the only solution náà ni wípé kéèyàn kéèyàn má sọ́kọ́ má lọ wọn lọ́ọ̀dà aláàfáà àtàwọn èèyàn pẹ̀lẹ́rù ọlọ́run ni àbáwọn babaláwo ni àbí oríṣiríṣiríṣi lù wọn abandon pata pata pata pata pata so ala bi dhikrillahi ma'inal qulub kò sí nǹkan kan tí kò sí nǹkan tó lè dé báyàn láburú tí táàbí kárò ní tí ò ní sẹ́tù rẹ̀ èèyàn lè ní wàhálà kó ju tàbí sọlọ sọlọ láyé lọ ìṣó tó bá rí pé èèyàn ní ṣòro sẹ́mọ̀ inú yìí tó máa ń le jù nílẹ̀ Yorùbá ti máa ń wí ni pé ní e, e, ogún ìdílé ẹ̀dá kan ìdíwọ́ lójú tàbí sọlọ sọlọ lọ ìbáwọn àwọn ọkùnrin rẹ̀ ni wọ́n lè kó ní Mákà àwọn ni wọ́n lẹ̀ lọ́tọ́ ní kálẹ̀ lóko ní Madina ní tọ́ìfù wọ́n tún tẹ̀lé fá dé Ethiopia tó ní Habasha àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ yọmọ bàbá ṣùgbọ́n wọ́n fẹ́fẹ́ yàwó ní ògbọ̀rọ̀ fún ògbọ̀rọ̀ fẹ́ yàwó fún àwọn ni wọ́n boycott rẹ̀ for about three years tó àdínsọ̀rọ̀ sálàm kò kò torí ẹ̀ kó kó kó á nípa àwọn oṣù nǹkan tọ́lọ́hùn ní tọ́lọ́hùn ṣe ṣogbo eléyìí pátápátá àdéhùn náà bẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alákan ṣó rẹ̀ kó má fi tí ó ju ìmọ̀ ìwọ̀n fi ṣàdánwò fún wa jazakumullahu khairan sallallahu alaihi wa sallam